ọ̀nà bt tó jáde sí palace yẹn lẹ ti torí ẹ̀ wá. níbi oríta mẹ́rin yẹn ò ní. ṣó ni ẹ. àwọn ló wà bí. ó <laughs> lè wà bí fún. ó lè. Ah, wọ́n ṣẹ̀ṣẹ̀ award ẹ̀ fún òun company mi ń sìn ni. kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ò mọ̀ pé ẹ̀ta ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko tó tà ni. ó ti yé yín <laughs> màmá rí màmá rí. ṣé àtìrẹ́ nǹkan tí mo sọ mo ní àti slow jù mo sọ mo ní àti slow jù ó yẹ kẹjẹ kí front kí n fún ara mi ni. Táyọ̀ ọ̀gá ẹ̀yin lè fàyín pa gbogbo eléyìí. Táyọ̀ ṣe bá ní kò take easy take easy I am on top of it ó lẹ́yìn tó yẹ kẹ́ máa wọlé lọ kẹ́ máa jáde bọ̀ pẹ̀lú ọ̀gá wọn bíbá yìí. Táyọ̀ ẹ kò jókòó kalẹ̀. ṣe bá ní kò take easy take easy ok wo ọkùnrin ọkùnrin mi ò fẹ́ mọ ẹni tó wà lọ́dọ̀ ọ̀gá lọ sọ fún ọ̀gá sí pé mo fẹ́ ní wọ́n. wọ́n kò kò kò kò tẹ́ kékeré yìí sí òun tó kù síbí.